Ẹ káàbọ̀ o. Lónìí, a máa kọ́ àwọn òǹkà ní èdè Yorùbá ṣùgbọ́n ẹ̀yin lẹ máa máa kà á o. Èmi ò ní sọ nǹkan kan. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Òǹkà wo leléyìí? Òǹkà wo leléyìí? Òǹkà wo leléyìí? Òǹkà wo leléyìí? òǹkà wo leléyìí òǹkà wo leléyìí òǹkà wo leléyìí òǹkà wo leléyìí òǹkà wo leléyìí òǹkà wo òǹkà wo òǹkà wo ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí ònkà wo leléyìí Oramos.